bisimilahi rahman rahim sọ́ọ̀fù المبادئ والصرفية للمدارس الابتدائية الجزء الأول بسم الله الرحمن الرحيم الدرس السادس ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹfà la fẹ́ wò ní volume one awzanu alfi'li almujarradi àtòlàtìyì wárùbà ìyì àwùzánù àwọn òṣùwọ̀n alfin almujarod àtòlàtì tó jẹ́ fífín ìlú ọlọ́bọ̀rọ̀ gidi mẹ́ta mẹ́ta ìyẹn ni pé òrófo ó alẹ́ àfìlẹ́yà sàlàtò àwọn aláàfin rẹ̀ ìpìlẹ̀ yẹn mẹ́ta ni wọ́n wàrùbà àyìn yù àti ilé tó tó ní mẹ́rin mẹ́rin náà sọ ìyẹn ni pé àwọn òṣùwọ̀n owó láwọn ti dá wọn mọ̀ pé fílù eléyìí o sùláàtì mùjárọ̀ jèrè o fílù eléyìí o rùbáyín mùjárọ̀ òun lélẹ́yìí o. wọ́n ní àmsílà àpèjúwe nasarallahu almu'minin nasarallahu almu'minin ọlọ́run allah ó ti ṣe ìrànlọ́wọ́ fún àwọn onígbàgbọ́ òdodo fílù tó wà bẹ́ẹ̀ ni nasọ̀rọ̀ فعل ثلاثي الفعل المجرد الثلاثي نون صاد را أصلني نا نعم إلى سمع الله لمن حمده سمع الله لمن حمده الله ló gbọ́ ẹni tó ń dúpẹ́ ẹni tó ń dúpẹ́ fún so sami àǹbì fílù mujarad tùlásì lòun náà bẹ́ẹ̀ náà ni kárùmà alimujtahid kárùmà alimujtahid ẹ olùṣègbìyànjú ó ṣe àpọ́nlé olùṣègbìyànjú ṣe kí ni o àpọ́nlé náà tabawo kárùmà náà mujarad fílù mujarad tùlásì lòun náà ṣùgbọ́n mẹ́tẹ̀ẹ̀ta àríkú sùn ọ̀tọ̀ọ̀tọ̀ ló wá. fáyínlá fáyínlá fáwùnlá so òṣùwọ̀n yẹn gẹ́gẹ́ ní ibi tá à ń lọ yẹn ní tí wọ́n fi wọ́n fi ń lù nìyẹn nígbà tá a fẹ́ ra gàárì àbí ráìs tó wá ní kíní lélẹ̀ kí náà máa ń pè eléyìí tó máa fi wọ́n sí fún dìrìkà yìí kọ́tà wọ́n á ní kọ́tà lélẹ̀ péǹtì lélẹ̀ half péǹtì lélẹ̀ kọ́tà péǹtì lélẹ̀ dèríkà ẹyọkan iye ẹ̀rí ayagolo míìkì ẹni wọ́n ti bírèkì ẹ̀ dáhùn bẹ́ẹ̀ náà wọ́n ti bírèkì fílù náà dáhùn táàfin mọ òṣùwọ̀n pín ìlú wò lélẹ̀ táàfin ní lọ gbé òṣùwọ̀n míì fún ànígbọ́mọba fún ọ̀ṣun sọ ìyẹn ni pé náà sọ̀rọ̀ náà sọ̀rọ̀ ẹ̀ náà ni ó mọ̀ jẹ́ kò ní jẹ́ náà ti rọ̀ ń tiẹ̀ tó ti yé torí kó sùn ọ̀sán fi gbóhùn kalẹ̀ òṣùwọ̀n fáàlà ló ń bá wa so ti sámìà ẹ òun náà níbi sámìà torí kó sùnwọ̀n tó bá wá òṣùwọ̀n kí ni o fáàlà ni bẹ́ẹ̀ náà ni kárùmà òṣùwọ̀n tó ń bá lọ ni kí ni fáàlà ẹ ní sọ di fáàlà ẹ sì ní sọ di fáàlà ló jẹ́ pé ẹni tó bá rẹ̀ tẹ̀ ń kọ gbogbo àwọn kìíní ìgbà yìí ìntàrẹ̀mọ̀ sọ nìyẹn ẹ ti mọ̀ náà sọ̀rọ̀ èyàn mọ̀ ibi tí ó tó sáfù tiẹ̀ sí sami à èyàn mọ̀ ibi tí ó tó sáfù rẹ̀ sí kárùmà so àwọn fíìlù wa pọ̀ báyẹn lábẹ́ òṣùwọ̀n kọ̀ọ̀kan ní ti sùlásí tí yorùbá yín tiẹ̀ òṣùwọ̀n ẹyọ kan ṣoṣo ní tiẹ̀ fàáńlálà sódìyẹ fàáńlálà mùjárọ̀dì ẹyọ kan lòún ní tìbí mùjárọ̀dì tiẹ̀ jẹ́ mélòó mẹ́ta so kwakọrọ alikasilan kwakọrọ alikasilan ìyẹn ni pé ọ̀lẹ ó ń sá sẹ́yìn òjò ń sá basmala mutawadi o ẹni tí ń sàlùwàlá ṣe kí ni ó ṣe bísùnlá ni o garbala al'amilu alhububa garbala al'amilu alhububa òṣìṣẹ́ ó kí náà pé alhubub àwọn bíi nǹkan ní oró sótìyé ẹ̀ ń pé ó ń sípò ẹ̀ ó ń sípò ẹ̀ kéèyàn máa yọ sọ́tọ̀ọ̀tọ̀ ó fẹ́ ká yọ kàkà kúrò nù gbóni ìwádìí mọ́ ń pè náà a máa yọ kíní kan kúrò nù kíní kan kàkàkù wọn fẹẹ máa ń sọ èdè yẹn sá so wọn ní alba alba ìwádìí الطائفة الأولى من هذه الأمثلة مبدوءة بأفعال ثلاثية wọ́n ní sẹ́rí àwọn examples apá kìíní yẹn wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú kíni fíìlù oní mẹ́tamẹ́ta yẹn ni náà sọ̀rọ̀ saniya karuma wàyí àfọ̀hánù màdíyà wọ́n ní gbogbo mẹ́tẹ̀ẹ̀ta tá à ń sọ yìí fíìlù mọ́dí ni wọ́n o iṣẹ́ tó ti wọ́n ti ṣe lọ wàáyínú lè awẹ́l wọ́n ní àyìn alákọ̀ọ́kọ́ yẹn ní ìsìnmọ̀ tú àtùn òun jẹ́ ó gba pátíà yẹn ni sọ́ọ̀dì náà sọ̀rọ̀ sọ́ọ̀dì yẹn ni àyínú lè fìn òun gba kí ni fatiha wà wázùnùhù wọ́n ní òṣùwọ̀n rẹ̀ wá jẹ́ kí ni o fa ẹ́n là wàáyínú sáà ni wọ́n ní àyìn ẹ̀zánkù ẹlẹ́ẹ̀kejì ti sáà ni àyàn. maqsuratun òun gba kí ni o kẹsùrọ̀ mímu yẹn gba kẹsùrọ̀ ló fi jẹ́ sáàmì ẹ̀ wà wázìnà o òṣùwọ̀n ti tiẹ̀ nínú sọ́ọ̀fù yóò mọ̀ jẹ́ kí ni fàáhìn là béèrè ni fàáhìn là wọ́n ní wà áyínú sálì àyìn ẹlẹ́ẹ̀kẹta mọ̀dìmọ́mọ́tún òun gba kí ni o dómà kárùmà rọ yẹn gba kí ni dọ́mà wọ́n ní wà wázùnù wú fáhùn là òṣùwọ̀n rẹ̀ wà máa jẹ́ kí ni fáhùn là wábìhì yakúnù lè tò láti yẹ alùmọ̀járọ̀dì wọ́n ní sẹ́wárí pẹ̀lú eléyìí ni tíìlù ọlọ́bọ̀rọ̀ gidi mẹ́ta òun ò wá máa bẹ ní kí ni o sàlásàtù àwùjáàní tí máa bí yìí òṣùwọ̀n mẹ́ta ni ó mọ bẹ nímọ̀ díẹ̀ bí a gbọ́dọ̀ gbàgbé fáyínlá fáyínlá fáyínlá òṣùwọ̀n mẹ́ta mọ́ dínú kò sí kẹrin ọ̀rọ̀ tó ti yé wa mùdọ́rí òun wa olówó pé mẹ́fà fáyínlá yàfọ̀hánlú yàfọ̀hánlú fáyínlá yàfọ̀hánlú yàfọ̀hánlú fáyínlá yàfọ̀hánlú. so uh, wọ́n ní wàhíyà fáìlà fáìlà fáìlà ẹni pé mùjárọ̀dì tùláfí mẹ́ta náà ni òṣùwọ̀n rẹ̀ ní máa dí ní máa dí so fáìlà fáìlà ya fáìlà ní mùdọ́rì ọlẹ́mú lè sọ ló wá pé mẹ́fà tó ti yé ìkan kó mẹ́ta sínú fa'ala yaf'alu fa'ala yaf'ilu fa'ala yaf'ulu so fáyínlà òun ní méjì tó di yé fáyínlà òun ní méjì so fáhùnlà òun ní kíni ẹyọ kan ní mùdọ́rì ìyẹn ní iṣẹ́ tó sì ń tẹ̀síwájú tó di yé ṣùgbọ́n mọ́dí mẹ́ta péré náà ni wọ́n fáyínlà fáyínlà fáhùnlà sọmẹtẹta yóò mọ dálà lórí àlẹfínló àlẹzì kọdìmọdọ iṣẹ́ tó ti lọ náà ìyẹn ìyẹn wọn ní wà wàtọ́ ìbátò sáníyà ìpele apá kejì mọ̀bdú atún bí àfọ̀hánilé rúbà ń yá ti máa jíyà sí àìdàn wọ́n lò náà bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn fín ìlú tó jẹ́ pé mẹ́rin mẹ́rin ni ló ń tọ́ka sí ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ ṣáájú tiẹ̀ náà ẹ pé mọ́ẹ́dì tiẹ̀ náà o lẹ́tà mẹ́rin láàrin ní ìpìlẹ̀ rẹ̀ gẹ́rù anàlìjẹ̀mí à yàtọ̀ sí pé gbogbo rẹ̀ ń tiẹ̀ o aláwázní wáhìdì òṣùwọ̀n kan ṣoṣo ni mọ́ẹ́dì rùbáyín ní tó ti yé mọ́ẹ́dì rùbáyín mujarad sọ ni ní wàhúwá fàáyẹlẹ́lẹ́ ẹ̀gbẹ́ tẹ́ bá lọ wo kọ́ àkọ́ra ṣamjarọ̀ harjama hasbala sọ́rọ̀sọ̀rọ̀ haukọ́la àti bẹ́ẹ̀ lọ ẹ̀rí pé ẹ mọ̀ gbé sábẹ́ òṣùwọ̀n yẹn ni ìyẹn rẹ̀ yóò wọ́n fi tó nǹkan tó ń pè ní nìyẹn ti mọ àwọn èyí ó sì mọ sàwọn àṣìṣe tó gbogbo àwọn fíìlù tẹ̀bámọ̀ tó jẹ́ mọ́ di sùláàsì ẹ gbọ́dọ̀ lè pín sí ìpele mẹ́ta yìí tàbí bẹ́ẹ̀ kéèyàn ó mọ àwọn àfáàlù tó kó sí abẹ́ kísímù kọ̀ọ̀kan kéèyàn wá há wọn sórí náà nípìnlẹ̀ tó ti yé at least ó kéré jù kéèyàn mọ bí fíìlù tó tó bí two hundred àbí three hundred tó bá ó sùn wọn fáyín là wá eléyìí tó bó sùn wọn fáyín là náà wá eléyìí tó bá òsùn wọn fáwọnlà náà wá ẹgbẹ́ ti fáwọnlà òun kéré sí fáhánlà àti fáhánlà fáhánlà yẹn ló pọ̀ jù tó ti yé so gbogbo àwọn nǹkan tó jẹ́ basic ọ̀rọ̀ tíyàn máa ń sábà fẹ́ sọ jù èèyàn gbọ́dọ̀ mọ bó ní ìpìlẹ̀ wọn yẹn ti wá èyí tá a bá ti mọ ìpìlẹ̀ mọ́ẹ́dì wọn yẹn tá a sì ti mọ̀ dájọ́ tó jẹ́ ṣé láàzìmí ni àbí mùtàhádì ṣé sì mọ́ ayín ni àbí kìyàsí yóò mọ jẹ́ ká mọ bó ni mùdọ́rì wọn ti fẹ́ mọ lọ òkú ti yé wa báyìí tó à nílè ṣe mistake àwọn tí wàá mọ bí mùdọ́rì ti ń lọ àmọ́ bó la ti lè gbé sí amúrù iṣẹ́ sọ́ọ̀fù nìyẹn jẹ́ pé bóyá a fẹ́ mọ sọ lẹ́nu ni o àbá fẹ́ mọ kọ́lẹ̀ ni o àní mọ ṣàṣìṣe látara pé àwọn òṣùwọ̀n yẹn so wọ́n níwájú yìí táàrì pẹ̀lú rẹ̀ bẹ́ẹ̀ yẹn ń pé pẹ̀lú fáńlá làyẹn o ó wà mọ̀ wípé annalifínlá arúbáyíya alìmùjárọ̀dá pípẹ́sẹ̀ rí fún ìlú tó jẹ́ onímẹ́rin mẹ́rin ọlọ́bọ̀rọ̀ gidi láhùn wázinú wáhìdùn pé òṣùwọ̀n kan ṣoṣo lòun ní tiẹ̀ fí máa dì yìí ní tabafẹ́ ròyìn iṣẹ́ tí wọ́n ti ṣe kọjá wàhúwà òun náà ní kí ni fàálàlà ni sọ bitakiriri alam bitakiriri lam yẹni pé lam yẹni pé lam tó gbẹ̀yìn yẹn náà ń ṣe takiriri àwọn náà repeat tó ti yé fáin lára ẹ̀rí pé lam pé méjì náà wọ́n ní wà kúlù arfin wọ́n ní tẹwárí gbogbo arafi minal wazni tó wà ń bẹ̀ mùkọ́bílò lè arfin minal mozone yóò máa tẹ́wọ́ gbà yóò máa dojú kọ àwọn arábí tó tí wọ́n wọ̀n tó ti yé arábí tí wọ́n wọ̀n fáàlè yìí wọ́n wá ní lórí rẹ̀ yẹn yashtamil fi'il àtùlàsí al-mujarrad ala fa'il fi'il wọ́n ní wọ́n wà mọ́ gbé lórí fíìlù oní mẹ́ta yẹn tó dáwà yẹn lórí pé aláfáìlfín àmọ́ ní fáwọ̀ alákọ̀ọ́kọ́ yẹn ni pé gbogbo lẹ́tà tó bá ti kọ́kọ́ sáwájú nínú ọlọ́gbọ̀rọ̀ gidi mẹ́ta yẹn àmọ́ pé ẹni fáwọ̀lẹ̀fín ẹlẹ́ẹ̀kejì yóò mọ̀ jẹ́ kí ni àínúlẹ̀fín ẹlẹ́ẹ̀kẹta yóò mọ̀ jẹ́ kí ni láàmúlẹ̀fín tó ti yé ìrẹ́ni pé ta bá sọ pé kátàbà nísìn kátàbà káàfù tá àti bá lọ́wọ́ àmì àbí káàfù yẹn ni ó mọ̀ dúró ní ipò kí ni fáwọ́ lẹ̀fẹ̀ẹ́ tá yóò mọ̀ dúró nípò àìnú lẹ̀fẹ̀ẹ́ yóò mọ̀ dúró nípò láàmù so ìbámọ̀ fi break ẹ̀ down yẹn so òṣùwọ̀n táàmọ́ fi wọn fi ń lò mùjára dùtù láti tí ó fi pé nìyẹn so wọ́n wá ní nífìlò náà sọ̀rọ̀ fanon fáwòwò wọ́n ní gẹ́gẹ́ bí àpẹẹrẹ ní ìsìn náà sọ̀rọ̀ nun ní ọmọ jẹ́ fáwòlù fíìn wà sọ́ọ̀dì àínú hó sọ́ọ̀dì ní ọmọ jẹ́ àínú rẹ̀ wà rọ̀ láàmù hó sọ̀rọ̀ ní ọmọ jẹ́ láàmù lè fíìn kàdó síbẹ̀ yẹn. a máa tẹ̀síwájú lórí ẹ̀ tó kẹ́ lọ o.